الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله وعن أبي عبد الله ويقال له أبو عبد الرحمن ثوبان بن ثوبان بن بجداد مولى رسول الله صلى الله عليه وآله وسلم قال قال رسول الله صلى الله عليه وآله وسلم أفضل دينار ينفقه الرجل دينار ينفقه على عياله ودينار ينفقه على دابته في سبيل الله ودينار ينفقه على أصحابه في سبيل الله رواه مسلم حديث على قول قال كتب باب الله مسجد من صفوفي الرحمن orúkọ ثوبان ابن بجدود ثوبان وما بجدد مولى رسول الله صلى الله عليه وسلم ẹrú tànàbì ti fún lómìnira ni ó ti fìgbà kan jẹ́ ẹrú fànàbì sọlọ alaihi wasallam ànàbì tí wàá bọ́ okùn ẹrú kúrò lọ́rùn rẹ̀ wọ́n fún lómìnira ọgbọ̀rọ̀ yìí wá pa ànàbì sallallahu alaihi wasallam sọ yunfiquhu ar-rajul owó tó lọ́lá jù téèyàn ná ètò lọ́lá jù nínú owó téèyàn ná ọ̀nà ni dìínàrù yunfiquhu ala 'iyali ọ̀nà ni sílẹ̀ kan téèyàn ná lórí ayé àtọ́mọ́ ètò lọ́lá jù nínú sílẹ̀ téèyàn ná náà ní sílẹ̀ téèyàn ná lórí àwọn ẹni tí ìtọ́jú wọn tọ́jọ́ ra èèyàn léèyàn lórí ìyàwó àtọ̀mẹ́yàn. ودينار ينفقه على دابته في سبيل الله àbí sílẹ̀ kan téèyàn ná lórí ẹran ẹranko ẹranko téèyàn máa ń gùn téèyàn wá fẹ́ fi jagun sójú ọ̀nà ọ̀lọ́ owó tá a bá tún ná lórí nǹkan ọ̀gùn tá à ń fi ń jagun ọ̀nà lọ́la ọ̀dẹ̀ iná rìn fipò àdà sábì fi sabilillah àti sílẹ̀ kan tá a bá ná lé àwọn akẹgbẹ́ wa lórí láti jagun sójú ọ̀nà ọ̀lọ́ owó tá a ná. lẹ́wọ̀n mùsùlùmí lórí láti lè jagun torí tọ́lọ̀ nínú àdéhìí àdéhìí alimá Muslim ló gbé jáde alẹ́bí ọ̀sọ̀lọ́lá àdéhùsẹ́là nínú àdéhìí ń tọ́ka sí èwo lọ́lọ́lá jù nínú ó dèèyàn máa ná. èèyàn lè náwó léyàwó àtọmọ rẹ̀ lórí èèyàn sì lè náwó lé ẹ̀sìn rẹ̀ lórí eléyìí tí máa fi jagun ìyẹn sì lè náwó fáwọn ẹni tí wọ́n ti pọkàn pọ̀ pinnu fáwọn fẹ́ lọ jagun sójú ọ̀nà lọ ọ̀kọ̀ọ̀kan nínú àwọn owó tí ìran násọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí náà lọ́lọ́lá lábẹ́ òfin ọlọ́run ó ní ìran ná lórí ìyàwó àtọmọ. ọlọ́lá pọ̀ eléyìí téèyàn ná lórí ẹsìn téèyàn á máa lò fógun ọlọ́lá púpọ̀ èyí téèyàn wá ná lórí àwọn akẹgbẹ́ èèyàn tó lọ jagun ṣùgbọ́n tí wọn ò lówó tí wọ́n lè lò yẹn kó owó tí wọ́n lè fi rí ẹṣin tí wọ́n gùn owó tí wọ́n fi ra nǹkan ìjà tí wọ́n lò kò sí ọ̀nà wọn ìwọ lọ́wọ́ kówó ìní nǹkan yìí fi ṣeé ṣe gbogbo eléyìí àwọn owó tó lọ́la jù ṣùgbọ́n èyí tó lọ́la jù gbogbo ẹ̀ lọ ọ̀nà lówó téèyàn ná lórí ìyàwó àtọ̀mà rẹ̀ eléyìí jẹ́ bẹ́ẹ̀ nítorí pé ẹni bá ti fẹ́ yàwó ó ti gba àmánà àmánà tó ti gbà ó ń bùkátà àmójútó nítorí pé àti fẹ́yàwó kọ́ ni ó ṣòro àti fẹ́yàwó kọ́ ló ṣòro àti ṣètọ́jú obìnrin yìí ò ní wàhálà nínú àwọn àṣà kan ní nàìjíríà yìí náà téèyàn bá fẹ́yàwó ń bẹ̀ èèyàn sì bá bá ńlá wàhálà èèyàn sì ná ìyálà ìyàwó kó tó di pé orúbìn fẹ́ ẹbí àwọn ìṣẹ̀lẹ̀ yìí ti ṣe máa ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn tó wà ní Adamawa state àti fẹ́yàwó ń bẹ̀ kọ́ rọrùn àwọn kan tí wọ́n pè kọ́ lọ mú wa lórí tìrìtì àtàwọn nǹkan tó rà á eré lásánlásán náà ni gbogbo ń táwọn èèyàn ń ṣe láwùjọ Yorùbá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n wá bí ẹnìkan léèrè nínú wọn kí ló dé tí owó àti fẹ́yàwó tó ṣe wá wọ́n tó báyìí láàrin tiyín tóbi jobin lọ wọ́n ní tó ṣẹlẹ̀ ní pé àwọn baba ńlá àwọn àtàwọn ìyá ńlá wọ́n gbé ọ̀rọ̀ àǹfẹ́ni níyàwó lórí òṣùwọ̀n kọ́wọ́nkọ́wọ́n yìí nítorí kí wọ́n fẹ́ fi rírọ́jú náwó yìí àti ṣíṣiṣẹ́ kójọ náà wọ́n fẹ́ fi sàmì wípé ẹni tí ó lè ṣe bẹ́ẹ̀ bá a bá tiẹ̀ fìyàwó fún kò ní lè tọ́jú ẹ̀. mẹ́jọ tiraka ó ṣe wàhálà. láti rí owó tí ó fi fẹ́ obìnrin yìí pẹ̀lú bó ti ṣe wọ́n tó láàrin àwọn yìí àwọn òní ní sábà máa gbẹnu jó lórí ọ̀rọ̀ ọrú rẹ̀ ńgbà ọba wọlé ọkọ nítorí pé ìwọ náà ní ti ọmọ bóyá three million bóyá five million bóyá ten million iná nìyàwó náà kó tó di pò rí fẹ́ tọrọ wa ní ti tọrọ wa máa sọ pé ọkọ ìyàwó lẹ láti ṣe kí nǹkan ṣe ọ ó lu ti ten million báyìí. lẹ́yìn náà ìyàwó tó fi ten million tó fi gbé kalẹ̀ kò yẹ kó ti ọ̀la láti máa bá ara adìẹ tí a fi ten million tá fi pèsè kalẹ̀ ó yẹ ká lówó tá a fi máa sọ̀tẹ́ẹ̀nì rẹ̀ yàtọ̀ sáwọn tiwa tó ẹ pọ̀pọ̀ lọ́ba dé ọ̀pọ̀ yọ náà ni tẹ́gbẹ́ wọ́n fi sí kejì ẹ̀fọ́ subhanallah ètò wọn bẹ́ẹ̀ fàyọ ni kí kọ́dà níbi tí ọ̀rọ̀ àti fẹ́yàwó ti wọ́n gógógó kìí ṣe wípé àti fẹ́yàwó gan-an oníbàbàrà àti lè mójútó ńlọrọ̀ ṣẹlẹ̀ ìtumọ̀ sí pé owó tó ń ná lórí ìyàwó àtọmọ rẹ̀ ńlọlọ́lá jù dípò tí ìran àlọ́ máa ṣe bàbá aláìlérò aláìmẹ̀tì kàn aláìmọ̀ tí wọ́n fowó ṣe gbogbo gbàgbọ́ bá ti dóde ilé rẹ̀ ní kọ́kọ́kọ́ tún ṣe náà ṣé ń tọ́pọ̀lọpọ̀ ọkùnrin mi máa ń ṣe yẹn torí pọ́pọ̀lọpọ̀ fẹ́ràn tari mi dọ́ba bá débi tí wọ́n ti ní ṣíṣe kan táwọn bímọ wọn kù báyà wọn ń ṣègbéyàwó ni yọkọ máa kó jáde ní ọmọ afọ bíi ẹlẹ́dà àwọn náà sì máa gbọ́nà àbùtúlù ni àwọn obìnrin ọmọ sá bọ́lájì tún ti dé ẹ̀sán máa gbàgbé náà níbi tá a wà ní ọmọ dáwọ́ ń dàkúdà ìyá sì ń jẹ́ ìyàwó lé ìyá ń jọmọ. bẹ́ẹ̀ ni àdìsá nàbì sallallahu alaihi nínú ẹ̀kọ́ tó kọ́ wa náà ní pé tọ́ọ̀bà náwó ńlá lórí ara rẹ̀ lẹ́yìn náà ìyàwó àtọ́mà rẹ̀ kó tó kàn bọ̀tì ebda binafsika lórí ara rẹ̀ ní kó fi bẹ̀rẹ̀ lẹ́yìn náà ìyàwó àtọ́mà rẹ̀ wọ́n ká wá jẹ́ pé àwọn òbí dààmú abẹ́ dá lójú ara yìí. afẹ́kùn wa máa sọ dáadáa nípa wa afẹ́kùn wa máa pa àláwọ̀ àwọn èso ahùn ó sì jẹ́ pé ahùn burúkú la jẹ́ ìka asòro kò náà ni lórí ìyàwó àtọmọ kò yẹ kó rí bẹ́ẹ̀ o Islam ṣe sọ pé owó tó ọ ná lórí ìyàwó àtọmọ rẹ lọ́lọ́lá jù owó tó ọ léyàwó lórí owó tó ọ̀nà lọ́mọ lórí òǹlọ́lọ́lá jù. tá a bá gbọ́ yìí tá a gbọ́ yìí tọ́jú àti ni pé kò yẹ kí yóò tún jẹ obìnrin kan máa ń lé ọkọ kò yẹ kí yóò tún jẹ obìnrin kan máa ń lé ọkọ. ẹlòmíín ni tí wọ́n ní wàzó wàzó mẹ́ta ni ó fi ilẹ̀ lójúmọ́ kan tí máa ti ń jáde lọ lérò pé nínú wàzómítà ìyàwó ti jẹun àárọ̀ ní o ti jẹ tọ̀sán ní o ti jẹ talẹ̀ ìyàwó sì lọ màkà. kí ni wàzó lè rà lọ́dọ̀ tí kọ̀dá tí pọ́n tó ṣe búrẹ́dì wàzó má báyìí. níjẹ́ wàá filẹ̀ wàzó mẹ́ta ìyàwó wa pariwo wa ní tó o bá tún sọ̀rọ̀ máa fọ́ létí mọ́gìrì. ọfẹ́ sọ pé mi fowó lẹ́yìn ẹ̀yẹ béèrè ìyàwó náà ni ẹ bá ń bì èló ní máa fi ilẹ̀ ọlọ́nu ẹni ó ti jáde ìyàwó bá ní wàzó mẹ́ta ṣé láti tọ́jú ọmọ láàárọ̀ ni àbí láti tọ́jú rẹ̀ láàárọ̀ ọ̀sán àtàlẹ́ àbí àtòun àtọmọ náà làwọn tó máa náwó àzò láàárọ̀ àtọ̀tán àtàlẹ́ ó sì ránjẹ́ lé ọ̀daràn gbogbo aṣọ ẹgbẹ́jọdá gbogbo aṣọ oníṣíṣe gbogbo aṣọ alájọyọ̀ kò sí ètí òní mú yóò tún máa sọ pé à òun tó ń aláfẹ́ lòun olùwọ́sọ oríṣi mẹ́ta lójúmọ́ tó lọ́ọ́ lé lóde mẹ́ta lójúmọ́ kan. tá ń lòdì òfò wọ́n tó ń rówó dáṣọ òfò tó tọ́jú ilé láti èsì kéèyàn fẹ́ wọná rọrùn ó síìsì ọmọ ọlọ́mọ kalẹ̀ ọmọ ọlọ́mọ náà tún bímọ kalẹ̀ fún ọ àwọn fún wọn ní wàásù mẹ́ta lójúmọ́ kan yóò ti pé kí wọ́n fi ẹ̀fọ́ fa torí pé lùbọ́ ń bẹ́ńlé gàrí ń yéésù kíkó bira tó má o torí ráìsì wà ń lé kò ní ra oúnjẹ kankan lé yóò sì pàyàwó àtọmọtì a'udhu billahi minash shaitanir rajim torí ẹ̀ ló ti jẹ́ pé àmì yóò máa yà yẹn lẹ́nu fáwọn obìnrin náà àsìkò tí wọ́n wà lọ́dọ̀ ọkùnrin kọfẹ kan pé kí ló ń jẹ kí ló mú wọn náà wọn awó sùsùn wọn á ló tú ọ ọwọ akókò ńlẹ̀ rẹ̀ kò sì kọ́ ọmọ lọ. ọwọ́ á ní o ti tọ́dún kan báyìí o ti kókò tó sì kọ́ ma lọ. kò béèrè rẹ kò sì béèrè ọmọ kí lọ́ọ́ máa ń jẹ kan kò fẹ́ kàn kó ló ti fẹ́ kàn. gbàtọ̀ wà ń lè rẹ̀ kọ̀ọ̀kan gbàtọ̀ jáde tán ọkàn. tí ọmọ òkú ọlágbára sọ àwọn aburúkú àwọn apalapala rádaràdà ó yẹ ká máa bá lọ́dọ̀ mùsùlùmí tọ́jú ìyàwó ẹ̀ tọ́jú ọmọ rẹ̀ bàbá rẹ̀ kò sọ pé òun ò lè tọ́jú ọmọ ọmọ tí wọ́n fi dé tó fi lọ́ọ́ fẹ́fẹ́ tọ́ba á fún pé wọ́n ò ní máa tọ́jú rẹ̀ àtijọ́ àti mú rẹ̀ ó le nítorí dájú ni pé wọn ò ní fi fún ọ ètò wàá fi ọmọ ọlọ́mọ tán ọwọ́ àníyàn gbà nítorí dájú ni pé wọn náà gbà lọ́dọ̀ ọlọ ẹjẹ abẹ̀rù Ọlọ́run ọbẹ Ẹlẹ́dàá wa tọ́jú ìyàwó rẹ tọ́jú àwọn ọmọ rẹ Ọlọ́run wa yóò bí ọ léèrè tó bá di lọ́la gbẹndẹ àlùkìyàmà torí pé kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyyatihi gbogbo yín lolùdáná jẹ gbogbo yín pátá láàbí léèrè nípa ohun tó àfúntàjẹ ìsìláàmù ọ̀sàdédé máa sọ pé owó tó o bá ná lórí ìyàwó rẹ àtọ́mọ rẹ ńlọ́lájú àfi nítorí àtìlẹ́sùn ṣe lójú kòkòrò láti rí i pé àfilé wà rẹ̀ lébi láti rí i pé àfìyàwó wa sílẹ̀ pé kọ́ sẹ̀sì láti fà wọn ọmọ sílẹ̀ fẹ́bi pé kọ́ pa wọn. àti pípọ̀ pa gan gbogbo gbàdá yìí máa ti ń tọ́jú ilé ọlọ́run máa sí náà kò yín yọ́n máa bá yín ṣe àlékún àrísìkì kò ní jẹ́ kí ìyọ́ jẹ yín ẹ ní táwọn náà yàtọ̀ sẹ́ni tí kì í bá ti tọ́jú lé torí de lẹ́yìn owó tẹ ẹ nálẹ àwọn yín lórí ńlọlọlá jù ẹ bá ti wá fẹ́yàwó èèyàn gbọ́dọ̀ mọ̀ yìí pé gbogbo owó náà táǹbù kájà pé ká máa ná ọ̀dọ̀ ọkọ ni ó ti máa wá kì í sọ́dọ̀ ìyàwó yóò ṣe pé bí àjọ máa ṣe ká máa fọwọ́ wọwọ́ kó lè bá a má ìyẹn tọwọ́ yín bá dọ̀tí àmọ́ ìyàwó òun òfin ọlọ́ọ̀bà ò sí tọ́sọ fún yín kò ní kọ́ máa náwó lọ́kọ lórí kò sófin kankan tó sọ yìí pé ìyàwó ní kọ́ máa tọ́jú àwọn ọmọ ara ń tí wọ́n gbà ní ẹ̀fọ́ pin ni wọ́n tó lọ́ngàn sọ ni walaysa dhakaru kal-untha ọkùnrin ò dàbí obìnrin àti wàá rí ọlọ́kùnrin ọ àkókò òṣèṣì ọkùnrin àti rí ọlọ́kùnrin okùnkọ́ ọmọ wa sọ̀rọ̀ ààrẹ dẹni tí wọ́n gba sòkòtò máńdì tí wọ́n fi yẹ̀rì rọ́pò rẹ̀ à kéèmà ń ṣeré ni kéèyàn jẹ́ ọkùnrin bí ọkùnrin kan yọ máa yọ sọ yọ máa para yọ máa bóra ọ̀pìn à ibi kólékólé là á bọ́ ọmọkùnrin kìí ṣe bí tí kò máa jalè o kìí ṣe bí tí kò máa ṣe yahoo yahoo o àbí gbájúẹ̀ àwùjọ bí lẹ́ ṣùgbọ́n ọkùnrin gbìyànjú kìí ṣe dandan ní kọkùnrin ọkàn gan kalu. wọ́n sọ pé torí ìlú yìí ni wọ́n forí òsọlẹ̀ ìlú bá bọ́ọ̀nù òun ní jáde ìyẹn ibi tí ọ̀pọ̀ ọkùnrin nígbà tó ọba rí sẹ́sì. torí pọ́kùnrin ni wọ́n jáde kọ́ wáṣẹ́ lọ́bọ̀mí wáṣẹ́ gbìyànjú ọlọ́run bọ́ lánàá kọ́ wá ọmọ nítorí pé lómi ìrìnsẹ̀ ìrìnsẹ̀ ni wọ́n máa fi ṣèkẹ́wọ́ mo ti kọ́ sẹ́tàn rẹ níbẹ̀ mí sẹ́ ni wọ́n máa fi tẹ́lá rẹ dànù. wọ́n gbọ́dọ̀ jẹ́ nítorí ṣe pé ọmọọ̀ra rẹ lọ́kùnrin kọ́kùnrin náà ní ìsìn gbàdá bí ẹ gbàdá bí ẹ tí wọ́n rí kọ́kùnrin ní ọ sọ̀rọ̀ kọ́tọ̀ ni ìdùnnú tó bá bàbá àtìyá rẹ̀ lọ́sibáwọn obìnrin ọmọ tara jẹ́ pé obìnrin ló ń fẹ́ bí ń tò kí ló dé tí wọ́n máa bá a dirí tí wọ́n máa bá a korun ẹgbọ́rọ̀ fa torí pé a dirí a korun tọ àwọn náà sì mà torí tí a bá bí ọmọkùnrin ní ìsinyìí báyìí yóò wà responsible lórí nǹkan púpọ̀ wọ́n á di ẹrù lé lórí púpọ̀ púpọ̀ ok ṣé wàá náà ọgbọ́n tí Islam náà tún sọ ọ́ ní jọ́lọ́mbà fún yín lọ́mọkùnrin ẹ̀ pàgbò méjì tọ́ba fi yín lọ́mọbìnrin ẹ pàgbò kan àwọn olùmọ́ni kí ló dé wọ́n nítorí pé dùnú tí máa ṣe wọ́n tọ́ba bí ọmọkùnrin máa pọ̀ jù tọ́ba bí ọmọbìnrin lọ torí rẹ̀ fi hàn àwa wíta wa ni ẹ ṣé o lè pa tòlótòló tòlótòló bá òbí máa pa àgbò méjì ọmọkùnrin tó bí àgbò méjì no doubt. lẹ́yìn tó fi tán àwọn adábàá tòlótòló àbẹ̀ńtọ́ lágbára àgbò tí sọ pé sọ lè pe wúrẹ́ toro ti lọ náwó ewúrẹ́ kó rí kó dínwó agbo agbo tó níwó lórí tí wọ́n rẹ̀ yọ dáadáa àbáwọn fẹ́ kọ́ ọmọkùnrin rẹ̀ náà rí gbóǹkà ní bí ewúrẹ́ tó fẹ́ rà tó ń torí di ẹlẹ́gbà tí wọ́n náà ti rí ọmọ tó ń fẹ́ ẹ̀yùà ẹran tó ṣe masha Allah náà ni wọ́n náà lọ rà ok ọmọkùnrin ẹ̀yin ọ̀gbẹ́ <laughs> kìí ṣeré àbí tí wọ́n kàn máa sùn kalẹ̀ abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ yọ máa ayọ àǹkárá gbogbo rọ̀lẹ́ pé ọjà gbafẹ́ ló ń bóyí níbo ni ìpàdé wà lónìí kílọ̀bù la máa lọ òní da fún kílọ̀bù náà ọ̀pin ìwọ́jọ́ jẹ́ pé responsibility nínú ìtumọ̀ pọ̀ jọkùnrin so gbogbo sáà ti jókòó tán bá sìkò jẹ́ tán tara wọn jẹ́ ẹ̀ ní bọ́kùnrin bẹ́ẹ̀ torí tí ọba rotilé ọtọjú ìyàwó ọtọjú ọmọ àsìkò rí ọgbà kò fi ṣòfò sòtẹ́ bá ti wá mu ní ntọ́lọ̀nsẹ̀lẹ̀ lọ́ràn ẹ̀yàn lẹ́yìn lórí tẹ́ǹsì ń sọ aláàánú lọ́lọ́ wọn náà rí i pé àtìrì rẹ kà ń bò ní bóun ló ti gbà tí ń bò ò ní mà yàtọ̀ sẹ́ni tó bá yẹ pé ọ wà irresponsible kò fẹ́ sojúṣe. So wọ́n ẹ̀ máa yẹrù wọn náà ó lè jẹ́ pé tí ò wúlò tí ò ní lárí ní ọmọ náà ó sì ó lè lọ yan ẹgbẹ́ ẹ̀yà rẹ̀ lálẹ́ pé ṣúgà máa bí tó wọ́n máa bá lọ́nu àwọn ti kórì rẹ̀ bọ́nú kótó wọ́n ti ṣe mẹ́fọ̀ gbogbo owó bá rí kó máa kó wá ni ọ̀fẹ́ máa bẹ́gbẹ́ ẹ̀yà sùn àbí ó jìyà rẹ̀ lọ́wọ́ tí bá ti wá wà kú àwọn máa rírì kúrì tọ́jú lé tọ́jú àwọn ọmọ rẹ̀ ó dùn rọmọ ọlọ́rọ̀ pé ọmọ yìí ti da owó náà ni owó làwọn òbí tiẹ̀ ná lé lórí ọmọ tiẹ̀ tí wọ́n wò tí wọ́n ń pòsè owó náà ná lé lórí wọ́n náà ná lé lórí àmọ́ àná tọ́lọ̀ ń fọ́ ọ̀nà mójútó ọmọ rẹ̀ tọ́jú ọmọ rẹ̀ má ọ̀pọ̀ ọmọ rẹ̀ kọ́ ọmọ rẹ̀ wá sí ìsìwálé àwọn kan wọ́n kọ̀rọ̀ afún lóúnjẹ ni pàtí ìyàwó rẹ̀ ò sí nílé tọ́lọ́ fọmọ sílé alábàágbé wọ́n fún lóúnjẹ ọwọ́ ẹ̀yọ̀ kátó jẹ́ ń bẹ̀ lọ́mọ bá ti kọ́ sọ lé wọn di ibi tí wọ́n máa ṣe zìyàrá gbogbo gbà tẹ́lá ti wọ́n máa ibẹ̀ lẹ́ẹ̀bà torí pé wọ́n ti fóúnjẹ dùn wọ́n ti fi sọ́ọ̀mọ́ yín lẹ́nu ẹ̀yin ò ṣerú ẹ̀rí ẹ̀ ṣerú ẹ̀rí lẹ́yìn bá ṣẹ̀fọ́ omi ọ̀dà ẹ̀fọ́ bá ẹ̀ lọ́wọ́ ń tẹ̀fọ́ ó fomi já ẹ̀fọ́ tẹ́gbẹ́ ọba lọ fẹ́ máa rún òní mà bomi lọ rún ni ewé ẹ̀fọ́ gan dà torí ahun burúkú àwọn bá ń ṣe ẹ̀fọ́ tó dùn dáadáa fọ́mà wọ́n tún ṣe wàrà wọ́n rí i pé yan ọmọ òní ti ràn án àbí òye wa wàrà tó kéṣe kéṣe bẹ́sẹ̀ o wàrà gidi wọ́n tún ṣe masha Allah bákan náà wọ́n tún wá lọ mú ẹ wọ́n ti pè wọ́n mú fúkú wọ́n tún sè ó náà tún dùn dáadáa wọ́n gbé sọmọ ẹlẹ́nu ọmọ tún wo obìnrin yẹn pé kì í máa ṣe má mi o òkè kò burú ńgbà tí ilé wọn ò dènà títí wá ibi tí màá gbé ni ẹ wàá máa wọ́ ọmọ tí yẹn ní rí nítorí bàbá tó bímọ náà kọ̀sáláì lówó àwọn kọ́ kò ní jẹ́ torí ẹ̀ a sì máa gbọ́ àwọn ahun máa kó lọ sálùkì yá mà nífà síbẹ̀ ilẹ̀ ti ra àwọn tó kú ládùúgbò yín tí wọ́n bá diwó rẹ̀ sínú àpò dà ọ́ tí wọ́n sọ ọ́nù sàárì rẹ̀ pé máa ná lọ kẹlẹ̀ fọ́ọ̀dì. torí ẹ tọ́jú ìyàwó rẹ tọ́jú ọmọ rẹ ìyàwó mi gan jókòó ọkọ ọlẹ́rún mi kẹlẹ̀ hmm, àdáwò kádàrá <laughs> kádàrá ló pé bí wàá bẹ́lẹ̀ ah mọ̀ ní àsán sàn ni sẹ́sì mọ̀ pé àwọn obìnrin tiwọn owó làwọn mọ̀ owó làwọn mọ̀ tí ẹ bá ṣe pé islam ọ̀fà rẹ̀ lẹ̀ wàlá obìnrin mi ọmọ pààrọ̀ ọkọ ni gbígbà tí ẹ ń pààrọ̀ bàtà tọ́lẹ̀ rẹ̀ kí wọ́n bá ti rọ̀rọ̀ kú ọ̀sìn lórí lẹ́yìn máa jẹ náà rí a máa jẹ pàmọ́ngbà mi a máa jẹ ah, pàmọ́ ni pàmọ́ ń jẹ ṣe à ń jẹ tọ́kì ẹbí máa mílíkì lójúmọ́ pé à ọjọ́ ọdún <laughs> obìnrin mi ọmọ wọ́nà láti láti kó lọ́lé ọkùnrin mi torí àwọn obìnrin tí wọn owó làwọn mà ìwọ wá jáhùn bọ́ọ̀nù ìyàwó ẹ̀sẹ̀ mi kalẹ̀ àti ẹ̀bà láàárọ̀ ẹ̀bà fa láàárọ̀ àtúntẹ̀bà lọ́sàn gbàtílẹ̀ sùn ìyàwó tún ní kí láàjẹ́ ó ní gàrí náà lọ́wọ́ ọ̀dẹ̀ ẹja wà gàrí láàárọ̀ gàrí lọ́sàn gàrí lálẹ́ tọ́ba wa sọ̀rọ̀ wa sọ̀rọ̀ à kéènì àwọn ìyàwó àwọn sábà ṣe sùúrù jù bẹ́ẹ̀ lọ radiyallahu ta'ala anhu yọmọ ti wá sí àbájì ní tí ò rí àwọn wa ń wa gàrí mu lálẹ́ tọ́ba ti wá fẹjọ́ rẹ̀ sùn yọmọ wa sọ pé tí ẹ má sọ fún àwọn èèyàn nítorí bàbá baálé lọ sọ fún gbọ́pọ̀ mi ní dáhùn ẹ sì máa wo nǹkan o ọ̀pọ̀lọpọ̀ àwọn akọ́n tó fẹ́yàwó wọn yẹn wọ́n ti fẹnu wa rọ́ọ̀fù wọ́n ti fẹnu sòkè dilẹ̀ fóbìnrin gbogbo ń tọ́ fẹ́ kò sí níta ní ṣe fún ọ. kíkọ́dà gan ọmọ gbádùn lọ́dọ̀ ntí sọ Islam wa sọ pé kọ́bọ̀ kan tó bá ná léyàwó rẹ lórí òun lọ́lọ́lá jù ló lóore jù lọ́dọ̀ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa. ẹ jẹ́ àwọn ká mú eléyìí máa ṣẹ́ kásì gbà pé aláàánú lọ́lọ́ sẹ́yìn bá ti lánìyàn aláàánú lọ́lọ́ ẹ rí pé ń tọ́jú lé ẹ sì rí pé ń tọ́jú àwọn ọmọ yín ẹ máa bá dùnú pàdé nínú ọ̀dẹ yín ẹ tún máa bá ìdùnnú pàdé ní gbogbo ibikíbi tẹ́ ẹ bá wà nítorí pé àwọn obìnrin tó bá ti rí i pé ìyá ọmọ jẹun òun náà máa kí adó àmàlẹ̀ ni tó tún máa bẹ́ lọ́n fún ọ ní gbogbo gbà kọ́lọ́n dákun kọ́bọ̀ ń sànù rẹ kọ́ má jẹ́ kọ́ mọ̀ọ́sí láéláé kọ́ máa ràn ọ́ lọ́wọ́ ibi tó fojú oore sí àti ibi tó fojú rẹ̀ sí kọ́lọ́n jẹ́ bóore pàdé ń bẹ̀ à ń torí pé tó bá dáa fún ọ dáa fún náà tó bá kù díẹ̀ káàtó náà mọ́ la so eléyìí náà ó máa ń ṣèrànlọ́ tí ìyàwó máa fi jẹ́ ìyàwó rere. yàtọ̀ sáwọn ahun yàtọ̀ sáwọn aláìfẹ́ kan ṣe tí ò ní kọjú mẹ́sẹ́ torí ẹ̀ ẹja tọ́jú ìyàwó ká tọ́jú ọmọ ká tọ́jú ìyàwó ká ọmọ torí pé owó bá ń ná láwọn eléyìí lórí jù tó lẹ́yìn ẹgbẹ́ mùsálámà yìí ó ti lọ́kọ kárí hind ńlọkọ rẹ̀ ó ti lọ́kọ rí òun àtọkọ rẹ̀ ti jọ ṣe hijira lọ sí habashari ṣùgbọ́n ọkọ sọláìsì ìgbà tọkọ sọláìsì anabi ń ó yìí. wọ́n sọ ikpe qultu ya Rasulullah hal li ti fi abi Salama in anfaqtu alayhim sọ́lá wọn sami lẹ́sàn kan bi, lórí àwọn ọmọ baba sálámà tí mo ń bá náwó lé wọn lórí bí ẹni pé àwọn ọmọ tí mo ti bí fọkọ mi àárọ̀. ọkọ tó ti kú tí màá bá ń bá a tọ́jú àwọn ọmọ yìí nínú owó tèmi sọ́nà wọn sàn mí lẹ́sàn bí. torí kí sọ̀rọ̀ àyàn lórí obìnrin oníkọ́ bọ́ọ̀mà kankan bóyá ẹni tó bí fún àlàyé àbí ẹni tó bí fún ti kú. gbogbo owó tóbìnrin ọba ná láti tọ́jú ọmọ ní ìsìn náfìlà lásán kì í sọ̀rọ̀ àyàn lórí ẹ̀. umusalama ọba sì ti sọ ntọ́sọ yìí kò bá ti dẹrù ìbéèrè tó ṣe yìí tó bá Abu bá ń láyé torí pé àgbọ́rí pé umusalama Abu Salama tọ́jú àwọn ọmọ nígbà tá Abu ò ti kú. ولست بتاركتهم هكذا وهكذا. èmi ò sì lè pa wọ́n máa lọ sí gbogbo bikíbi tó bá wù wọ́n ló kọ́ wọn oúnjẹ káyé. wọ́n ní pé lè fi wọ́n lẹ̀ kó wọ́n máa sàlùmáǹjèrè àwọn amabi sàlùmáǹjèrè tí wàá wá báyìí. ọmọ sálámà nù ń sọ fún anabi pé ní fi wọ́n lẹ̀ kó wọ́n máa ṣe tójú bọ́lé ẹran lé lóru. wọ́n mọ̀ pé àwọn oúnjẹ káyé láwọn ọmọ wíwìnwín. tọ́ ọba ajẹ́pẹ́ ní islam làlùmáńjìrì bá ti wá bánàbí náà ló ní ká di àlùmáńjìrì sọ̀rọ̀ pé èsì tó ọkọ̀ wáyé nìsín ní kánàbí ọ sọ pé tí wọ́n á lẹ̀ fún ọmọ sàlùmáńjìrì kájà rẹ̀ àbí òye wa <laughs> so ìjọba náà wá pé òun fẹ́ radicate alimanjiri láta ìgbà kan bẹ́ẹ̀ àwọn gọ́fúnà gọ́fúnà kan ní láwọn fẹ́ pa alimanjiri rẹ láyé ìjọba kan bẹ́ẹ̀ gbàdáwọn láwọn fẹ́ pa alimanjiri rẹ wọ́n á àwọn skul ká wọ́n sọ pé almajiri school almajiri school wọ́n yóò sọ abọ́ almajiri school wọ́n á kọ́ sílùú kọ̀ọ̀kan ṣé wọ́n ti ẹ̀kọ́ rẹ̀ yìí àbí wọ́n kọ́ náà kò sí á wọ́n yàn wá jẹ ee wàláhì bẹ́ẹ̀ ń gbọ́ sì jẹ́ pé àwọn èèyàn sọ̀rọ̀ ọjọ́ burúkú ni wá ọjọ́ burúkú á sọ ma sọ pé lu akọni. sákọni sọrọ, sọ̀rọ̀ akọni máa sọ̀rọ̀ wọ́n kọ́ fún wọn lẹ́dẹ̀ẹ́mbẹ̀ wọ́n kọ́ fún wọn níwò kí ló dé tí wọ́n ní kọ́ tiwa fún wa ṣéèṣì nàìjíríà làwọn náà wà ní. Hmm? a máa a máa wa torí pé èèyàn máa ń sábà rẹ́tọ̀ rẹ̀ nínú kọ́ máa sapẹ́pẹ́ ẹ rí i pé nígbà kan. torí ọjọ́ iwájú ká tètè máa ma ń tọ́wọ́ àwọn ajú wa. ìgbà kan lẹ́yìn ìgbà kan pín Ọ̀ṣun state ní Ọ̀yọ́ state yìí gàdàgàdà ẹ̀rí kí àwọn Ìbàdàn náà tó dìde pé àwọn wá Ìbàdàn state so wọ́n wá ń ṣe sticker wọ́n tún compile lórí ara wọn ìjọba mara rẹ̀ lọ́mọ Ìbàdàn o. kọ́ra síkà yẹn tẹ́ bá ní mọ́tò ẹ lẹ̀ má mọ́tò a bá ní mọ́ṣíìnì ẹ lẹ̀ má bá ní gbogbo ẹ kọ́ra kó ti pé lílẹ̀ háyà lẹ́nu ọ̀nà ní ojú fèrèsé ẹ lẹ̀ má pé I support Ibadan state mhm. àwọn náà sì ń wá agility state àbá wa àmọ́ nùkọ̀rọ̀ yàrá wa àyè sọ̀rọ̀ ẹ̀ lè rẹ́tọ̀ yín talọ́ mọ́tò nǹkan tí wọ́n máa tinú mọ́ràn ni sẹ́yìn rí síkà pé I support Ògbómọ̀ṣọ́ state sẹ́yìn rí báwa ó ṣẹ̀ṣẹ̀ dé lọ́la kódà láì sí ìpín state wọ́n yẹ ká ti síkà fọ́nká àmọ́ tó bá ṣerú ẹ̀ níbi tó Ògbómọ̀ṣọ́ èdè àwọn bàbá bàbá kan tó pé ẹ mọ́ kó bá wọn kékeré làwọn ń wá <laughs> àwọn tí wọ́n ń wá lódodo àwọn máa sọ̀rọ̀ ni so àwọn àwọn dìpẹ́ǹdì lórí irọ́ kan ike kínní sábà ti pín Ìbàdàn tè níbo wọn bá tún gbé kápítà lọ fún tọ́ba sẹ́kù ṣé àwọn òkè ògùn wọn mọ̀ pàtẹ́wọ́ fún yìí ọ̀rẹ́ náà tó náà fẹ́ ìta ló fẹ́ bá lọ. mo rò pé wíwá téèyàn bá ń wà kéèyàn gbẹnu lọ ìyẹn máa ń sọ̀rọ̀ torí ẹ̀ ìgbà tó ń fún wọn lálùmájèrè sukùl àlùmájèrè ló gbé mi lọ bẹ̀rẹ̀ gbàtọ́ fún ọ ní alimajiri school alimajiri school ta ló sọ̀rọ̀ lẹ̀ wọ́n kọ́ àwọn school yẹn ní kíkọ́ tó ti pé ẹ̀yin náà mọ̀ pé yes federal government náwó so tó máa kọ́ tán ó kéré jù ẹnìkan tó dá lé kí ó lẹ̀ tó ẹni tiraka kò rí lé kí ó kọ́ níwájú ilé ẹnìkan wọ́n ọ̀nà táwọn máa ń gbà kankan ní ti ń ṣe ilé kí ó rẹ̀ wọ́n wá gbé skul yẹn lé lọ́wọ́ wọ́n wá kọ́ lásán wọ́n tún kọ́ ilé àbá yẹn sínú torí mo ti rí kan rẹ tọkọ sílùú kan wọ́n tún fàsilitéètì gbogbo nǹkan Otu tún gbẹ́gbẹ́ o sínú rẹ̀ sọ ó lè jẹ́ pé ọwọ́ kí tí nítorí federal government remains federal government sòkín ló dé tí lu kan lẹ́tọ̀ọ́ sí nǹkan kan tẹ́ ẹ̀ fáwọn àtiwá sẹ́ni tó bá dáre kí ó lẹ̀ ó lè fáìtì fún tó o bá níbi tó o ti ṣe lé kí o rẹ̀ fáìtì fún pẹ̀lú gbọ́lọ̀ àwọn òye àti ọgbọ́n tá a bá mọ̀ tó fi rí gbà á lè yá o sọ ọ yẹ kọ́ wà wọ́n ti ṣe fún lumi tí wọ́n ní ṣe fáwọn àwọn ìlú tó sí tó sí ìlú Yorùbá àlùmọ́jìrì wọn máa tanra jẹ pé alálùmájìrì ńlẹ yà nídìí ẹ wọn lálùmájìrì ń wò wọn lálùmájìrì lẹdẹ síbẹ̀ àmọ́ pẹ̀lú táwọn tẹ̀ ń pè lásìwájú yorùbá yẹn fi yàn wá jẹ níjọ́ tó fẹ́ dá BBC haúsá sílẹ̀ àwọn òyìnbó England tó ti pé ajẹnifẹ́ni làwọn wọn èsì wọn ò sì sí à olè náà ni but ẹ wo sẹ́tí BBC yẹn ṣe láti la àwọn haúsá lójú níjọ́ tó fẹ́ dá BBC Haúsá sílẹ̀ wọ́n fẹ́ dá BBC Yorùbá náà sílẹ̀ so ṣùgbọ́n ẹ̀ tẹ́ ń pè lágbájú yín tẹ́ ń pè àwọn lọ́gá àwọn ẹ̀lí àwọn sọ pé no no no no no Yorùbá ò ní di BBC Yorùbá òyìnbó ni Yorùbá gbọ́ òyìnbó ni Yorùbá kà kú abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ torí òyìnbó ni bàbá la wa àbí ẹ̀kọ́ ni àwọn ìyá ńlá wa kọ́ àwọn òyìnbó pẹ̀pẹ̀ ìrọ̀lá ẹ wá wò ńgbà tẹ gbèrègbè tẹ gbèrègbè kò tí ì tọdún méjì àbọ̀ ni wọn wá dá BBC Yorùbá sílẹ̀ abẹ́ẹ̀ sí mà àmọ́ àlè mu lórí rédíò abẹ́ ẹ mú rí ń bọ̀ lórí ẹ̀rọ ayélujára ṣé wọ́n máa mú ìyún lọ́fẹ̀ẹ́ ṣé bátìrì lásán ló ń bùkátà àbí dátà ọ̀ dátà láìsí owó ẹ̀ òtún wọn ní gbọ́rọ̀ kan pàtàkì kan bẹ̀ wọ́n kà ní àwọn ọ̀rọ̀ díẹ̀ díẹ̀ kan wọ́n kàlẹ́ ṣe tàbí pẹ̀lẹ́ nìkan àbí wọn á ah, Allahu akbar torí ẹ Yorùbá máa ń tanra wọn púpọ̀ nítorí lágbára lórí ẹ òyìnbó làwà ni àmọ́ apọ́n èdè léèlè àní pọ́n tiwa lé àní lè sọ̀rọ̀ ṣẹ́jú márùn-ún léde tiwa kámọ́kò òyìnbó bọ́nú ẹ̀ ẹni tí máa ń ṣe bẹ́ẹ̀ láwọn kò yọ ẹ̀ ó lajú ó lajú ó lajú ó speak ok sọ́ọ̀ máa ń sọ Yorùbá ó speak ẹ̀ òun ló nù a'udhu billahi minash shaitanir rajim tó ń torí di eléyìí báyìí tá à ń bá ń wá nǹkan ẹja máa sọ̀rọ̀ ẹja aláya wọn ò ní pọ́ ẹ̀jẹ̀ ọ̀rẹ́ lọ ń wá ẹ̀hẹ́n tó wá gbé nǹkan kan ni wọ́n máa fi lẹ́tọ̀ọ́ sí nǹkan tí wọ́n bá ti ní wọ́n náà lọ gbìyànjú tó bá kí ló ń tẹ̀sẹ̀ mi lọ́lẹ́tà ní sẹ́ni eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́wọ́ so Islam kò fara má lè máa ń jèrè ó mùsàlámà ní èmi ìlè fi wọ́n lẹ̀ ọ́ kọ́ mọ́ á ṣe gárárá ń bà káwé títì mi lè fa àwọn ọmọ tèmi lẹ̀bẹ̀ àwọn tí mo fẹ́ mọ̀ ni pé tí mo máa ń tọ́jú wọn tí mo náwó lé wọn lórí sọ̀rọ̀ fún mi ládàá kan ó ń bi Ànábì sallallahu alaihi wasallam léèrè bẹ́ẹ̀. torí pé ìnáma hóńbẹ́lì torí pé ọmọ mi náà ni sọkùnrin ìyá wọn lè mi ń bí anábì léèrè bẹ́ẹ̀ na'am anabi ni bẹ́ẹ̀ wọ́n máa náwó lé wọn lórí ọlọ́wọ́ laki laki ma ọmọ gbalada ń tọ́ ọba nálé wọn lórí Allahu akbar. lẹ́yìn túmọ̀ sí pé tọkọ bá kú abẹ́ kọ́ra ọkọ abọ́kọ sálọ láì jẹ́ pé kọ́ra yín lẹ̀ àbí ọkọ ń bẹ lé bí aláìsí lé àwọn òkú torí wọ́n ti ní òkú alàyè wà tó òkú ó túmọ̀ ọkọ wọn kọ́ àwọn òkú babaláàdùn ó sì ọkùnrin ọmọ òkùnkùn ní tọ́jú ẹnìkankan gbogbo ìtẹ̀yìn bá ń ṣe o tọ́jú ọmọ yín pẹ̀lú ògbọ́lọ̀ ẹ̀ pàdánù anábì sallallahu alaihi wasallam ní fún yín ní fọkànbalẹ̀ lónìí yàtọ̀ sí pé ẹ̀ ń tọ́jú ọmọ kọ́mọ ọmọ kù máa yín lọ́wọ́ ẹ̀ tún máa gbalada lọ́dọ̀ ọlọ́run pé ẹ̀yin lẹ́ ń ṣe kí ni ẹ̀yin lẹ́ ń tọ́jú àwọn ọmọ yín pẹ̀lú owó yín. muttafaqun alayhi al-imam al-Bukhari àti muslim ló gbà wá. wàláhì látọ̀dọ̀ tó ti pẹ́ àwọn màmá màmá kan ni wọ́n ti ń ṣe gudugudu méje àyà mẹ́fà lórí àwọn ọmọ wọn. àfi kọ́lọ̀ ọba kọ́ba sanru wọn lẹ́sàn-án rè é rí i pé láti ọ̀tán ti bí ma àwọn ìyá yìí ni ó fún jà àwọn ní ọmọ tọ́ ma wọn ni wọn máa rán wọn nílé ẹ̀kọ́ bàbá tí ń parí ọ̀kan wọn tún ti máa wọ ẹni tí wọn bá wọn ṣe ọ̀nà míì tọ́mọ tó fi tẹ̀síwájú wàlá àwọn bàbá wọn jókòó ní ọ̀fẹ́ ìtì ní ọmọ fìkì ní tayín oníṣẹ́bí ìgbà tó ní wọn bímọ fún. so wọn náà ẹni tí ọ̀ràn ọmọ lọ sí sùkúlù sọmọ lè padà wá bá pé wọ́n lé mi fowó sùkúlù láìláì ẹni tí ọ̀ràn ni lọ sílé ẹ̀kọ́ tọ́mọlẹ́ wá bá kí wọ́n ní ara àwíbà kára àwíbà kára àwíbà iye ẹ lọ́ọ̀lọ́ bá. àwọn ìyá yóò sì ní tìtorí rẹ̀ bínú. kódà ní tọkọ sí ọwọ́ mi ẹ̀rí àwọn ìyá àwọn náà ni wọ́n fi sẹ́nu ẹ̀kọ́ sí ọwọ́ ìyá yìí náà ló tún rárí iṣẹ́ fún ìyá yìí náà ló tún fúri rẹ̀. ẹ sá ti jẹ́ ká níyàn lórí gbogbo wàhálà tẹ̀ ń ṣe lórí àwọn ọmọ yẹn ẹ gbẹ̀san rẹ̀ ọkùnrin oṣù gbọ́dọ̀ gbà lópin ìgbà tó bá gbádùn kó a dé ìyàwó rẹ̀ ní ọmọ gbà ṣe tiẹ̀ ṣe mọ́ ọ lọ́wọ́ láì tí kù. torí wọ́n lọ́kọ́ wọ́n ní baálé wọ́n ló kó mọ̀lẹ́bí jọ dandan dandan gbọ́dọ̀ sojúṣe. So ẹlòmíì kí gbogbo agbó tó lù ó ti jáde bí gbogbo agbó bá lù tẹ̀kọ́ ní wọlé olùsọ wa sọ̀rọ̀ fún ọ láti tọ́jú àwọn ọmọ rẹ̀ a sì rí i pé ọmọ ṣiṣẹ́ ó ṣiṣẹ́ náà ni lọ́wọ́ fẹ́ kọ́dí kọ́ tọ́jú ọmọ rẹ̀ ọmọ tiẹ̀ ni kì í sọmọ ọlọ́mọ kí ló fẹ́ kọ́dí kọ́ tọ́jú ìyàwó rẹ̀ ìyàwó rẹ̀ ni kì í ṣe ìyàwó ń yàwó sẹ́yìn mọ̀ pé àìtọ́jú ilé Ịlọsọ ọpọlọpọ ọmọdọmọta lọsọ ọ̀pọ̀lọpọ̀ ọmọdọmọtì ẹnu ọkàmá lọsọ ọpọlọpọ ọmọ mi ìdásá nítorí ọmọ òfin tó bá gbé wọn lọ bá bí òun kọ́ ẹ fẹ́ kó wọn máa náà ayé oúnjẹ ọmọ ọdún márùn oúnjẹ sẹ́mi kọ́ ìtọ́jú lé lọ́sọ̀pọ̀lọpọ̀ obìnrin tó ń zìnà nítorí kọ́ bá ràn lọ́wọ́ lọ sọ́dọ̀ èèyàn sọ àwọn ọ̀fẹ́ mọ tí máa ń ṣẹlẹ̀ ńlẹ̀ wọn a òun kí káàpù wọn gàrí káàpù wọn ráìsì káàpù wọn lélùbọ́ kí ló dé ọkọ rẹ̀ ń kọ́ òun ló ń kù bọ́ ó ń bẹ bí aláìsí wọ́n ti tọ́jú lẹ́tà ìní ìsinyìí báyìí láti kí wọ́n tó lé gúdọ̀kú lọ́nìí mo wá sírò rẹ̀ pé ti lọ bí ọdún mẹ́sàrán nù ọdún márùn-ún ó kéré jù à ó lè ṣe é ṣe é àbá ẹ wà dìgbẹ́ ẹ ẹ jẹ́ pàdé bí ọgọ lọ́ọ̀tà lọ́wọ́ máa ní àní pàdé ká sí ni pẹ̀lú ó ti máa fi lọ́kù lọ́lọ́ gbọ́pọ̀lọpọ̀ obìnrin ṣe dún zì nánu wọ́n rà á gbàtì lọ́wọ́ obìnrin nígbà tá a sì rí bá tú pé káì kàkà kó wọn máa nàjà nàbì tó ń ná yìí má àwọn wà túkà yìí torí wọn náà lójú ẹgbẹ fún un torí ẹ ẹjẹ atọ́jú lé wa o ẹjẹ atọ́jú lé wa kátọ́jú àwọn ọmọ wa ọmọ yìí ṣàdédé ya láìgbọ́rọ̀ sóbì lẹ́nu ìsì máa bọ̀ láti ibì kan ìgbà di pọ́ hàn là máa pariwo ṣùgbọ́n òbí náà máa ń kópa òbí náà máa ń kópa bẹ́ẹ̀ pèjúwe ní gbàtáyé dayé à ń lọ skul à ń lọ skul à ń lọ skul bàbá ẹlòmíì kò lè tọ́ka sí kọ́bọ̀ tó ń ná lọ́mọ lórí láti ìgbà tó máa ti lọ primary bọ́lá ọmọ yìí iná lọ́lọ́run ọba fi ìyá rẹ̀ ṣe kòńgẹ́ fún tí ayé bá yí tí wọ́n bá yí tí wọ́n bá yí tó fi parí secondary school. bàbá yìí kọ́dà tó bá ti bá sọ̀rọ̀ school yóò sọ kọ́kọ́ lọ́wọ́ akẹ́kọ̀ọ́ ń ọ̀rọ̀ màkàn sukù mélòó ló ń gán kà tọ́ wọ́n lè jọ ọmọ ló sponsor ara rẹ̀ tó fi wọ yunifásitì nítorí àkọọ́lẹ̀ kan tọ́lọ̀ ti kọ fún un pé látara àwẹ̀ ni ó ti là ọlọ́run yẹn aláàánú tì ọmọ yìí wá parí yunifásitì lọ́ba ti polisi ńlá tálẹ́ rò pé ọ̀kọ̀ kọ́ agbádá wa àbí ọ̀kọ̀ yọ gèlè wa sagbara ní oṣù adúlọ àbí gèlè ẹ ẹ dáhùn o nígbà tó pẹ́yìn làwọn baba alágbádá agbádá ní oṣù adú ọmọ pé mi bàbá ẹ <laughs> o tó jẹ bàbá bàbá pangolo sose kò sí dọ́kítà bẹ́ẹ̀lú gbọ́dọ̀ afọ́mọ kọ̀dọ̀ afọ́mọ ńgbọ́ àti ńgbàtí ọbẹ̀ tó di náà bàbá yọ abọ́. ebi ọ̀pọ̀lọpọ̀ wọn ṣe rí nu. wọn àtọ́ mi àkọ́fẹ́ tàn wọ́n. ẹlòmíì gan tẹ́ bá pè màdámù wọn ò sí pè ní àwọn ọkùnrin bí wàá rẹ̀ ṣe rí. wòlíì wọn ò lè pé lọ́kùnrin kírú rẹ̀ ọ́ dáhùn àfi tó bá pé kò sẹ́ni kankan tó sí kò sí nǹkan kan tó ṣe fọ́mọ kò ràn mọ́ lọ́wọ́ ṣé bàbá mi tiẹ̀ wà tí ò lówó àmọ́ tó ní o tún máa bá àwọn ọ̀rẹ́ sọ̀rọ̀ ẹ dákun ọmọ mi tiẹ̀ parí sùkúù báyìí ó tún fẹ́ wọ bí báyìí bó lẹ́sìn bá ràn án lọ́wọ́ ṣé ẹ̀mẹ́ni kẹta lè lọ bá ṣẹ́wọ́n bàbá mi náà ah, wọ́n lọ lọ́wọ́ lọ́wọ́ àwọn lẹ́nu. bàbá mi ó tún gbìyànjú àmọ́ tó bá kankan náwó yọ̀rọ̀ àfàsẹ́yìn ìwọ ose ṣe kankan bẹ̀ ìpè sì pẹ́sẹ́ nu àwọn bàbá láti wá di kọ́ da afọ́mọ́tá ọ̀ràn mi mọ́kà lọ́dún yìí mọ́kà báwo wọ́n ti ní ìyá rẹ̀ náà lọ́ọ́ mójú àwọn máàlì ìyá wọn náà <laughs> ọmọ ìbàdàn máàlì lórí kíni ọmọ tọ̀tọ̀ tọ́wọ́n á ń fún pẹ́ẹ́tì lọ́kàn á di àmọ́ ṣe kékeré. akramakumullah ẹ tọ́jú àwọn ọmọ yín o kì nítorí pé ẹ gbà kankan o àmọ́ ẹ fẹ́ bá dáadáa pàdé lọ́dọ̀ lọ ọmọ yẹn àmánà ní lọ́dọ̀ ni ẹ̀yin lẹ́sìn tó fi wálé ayé ọlọ́run bìyín lè rìn pa ebi ọ̀gbọ́dọ̀ pa òǹgbẹ ọ̀gbọ́dọ̀ gbẹ ọ̀gbọ́dọ̀ wẹ̀ kísà kó pé sánà ẹ̀yin ẹ̀gbìyànjú fún wa aláàánú lọ́lọ́. sùkárù mọ̀ pé bíbẹ wa láyé a ní ojúṣe ńlá tó yẹ ká máa ṣe fáwọn ọmọ wa lópin ìgbà tó lọ́rùn tí ì pa wa. nítorí pé ìgbà tá à ń sànà ká bímọ àwọn ẹni tó ra nì ọlọ́run á ní kí ó kún wa kẹ́ ẹ bá pa wọ́n tù yẹn ká pa wọn sí. ẹ má wàá tọ́ ọmọ ẹ má ràn ọmọ lọ́wọ́ ní títọ́ àti ríran ni lọ́wọ́ ọ̀tẹ́ni tí ń fojú sun ọlọ́mọ náà san padà. torí jẹ́tẹ̀ máa ti fojú sun bẹ́ẹ̀ ẹ padà sẹ́ra yín náà ní pẹ̀lú ọmọ. torí kò sí nǹkan kan láyé kò sí bó lè pọ̀ tó tọ́ ma lè fi san wàhálà òbí kódà kó ṣe pé owó bíntín báyìí lẹ́yìn náà ń jọ ó ti wá ní owó rẹpẹtẹ ń wọn kó fún yín kó lè fẹ́ kó pọ̀ tẹ̀yìn náà lé lórí tó nígbà tẹ̀yìn náà kọ́bọ̀ kó ṣe kówó rẹpẹtẹ wá tá ló ń tá ń dàmà a lè fi kọ́bọ̀ kan tí bàbá wa náà lé wa lórí a lè fi wọ́n one million tá a gbélé bàbá wa lọ́wọ́ one million kíni mo ní wọ́n wà ń jọyìn tí bàbá rẹ̀ tẹ́ pé bàbá lọ sí sí alágbàṣe kó lè rí kọ́bọ̀ tí ó fi tọ̀. sòsẹ́ báyọ̀ jẹ́ pé gbogbo wàhálà yín o tẹ́ kẹ́ ẹ fojú sùn pé Ọlọ́run nìkan lọ́ba tí ó san yín lẹ́sàn-án lórí ẹ̀ tẹ́ bá wà fojú sí pé ọmọ ní ọ̀sán ẹsẹ̀ ra yín náà torí àwọn ọ̀sẹ̀lẹ̀ kan máa ṣẹlẹ̀ nù gbèsè ayé tẹ́ fi máa wò kọ́ máàlì lọ́mọ yìí kí èsì sọ máàlì. So òun náà ní bùkátà tiẹ̀ ẹ̀yin náà gbé bùkátà wàá bà òfin ọlọ́run gan onítara rẹ̀ ní kó fi bẹ̀rẹ̀ kó tó kan lómi ẹ̀yin ọmọ àwòkọ́ máa lè mi báwo wá ni tó máa bá fẹ́ ìyàwó tó bá jọkùnrin báwo ni tó bá lọ́kọ tó jọ ọmọbìnrin báwo wá ni tẹ́kìnì wọn bá bímọ títà lẹ́rù pé ọ̀kọ̀ọ̀kọ̀ máa gbọ́ tó bá yẹ pé dẹ́rìn fojú sùn oníkọ́ mọ́ ọmọ fún yín ẹ̀ tẹ̀ra yín nítorí pé ọmọ yóò máa wọ pé kó wọ́n tètè tọ́jú ìyàwó kó wọ́n tọ́jú ọmọ kó má kú lọ kó má ṣe kíní kan pàtàkì kú ti délé òun padà ikpe oúnjẹ ọmọ oúnjẹ ọmọ làwọn fẹ́ jẹ oúnjẹ wo lóúnjẹ ọmọ ẹbí oúnjẹ bàbá lè jẹ tó di pẹ́ bí ma oúnjẹ ìyá lè jẹ kó tó di pẹ́ bí ìgbà tó ń jẹ ọmọ bá jiná kò ní gbóná mọ lọ́wọ́ oúnjẹ ọkà àmàlà máa gbóná tó máa rò tán torí pé wọ́n ti fojú sí pé màtíríà nǹkan lé ayé làwọn fẹ́ gbà lọ́dọ̀ ọmọ àwòdùbìlà níta fẹ́ gbà lọ́dọ̀ ọmọ wa ó ju kan lé ayé lọ ọ̀rọ̀ ọpẹ́ kú ọmọ yín ó ya ẹnu kọ́lọ̀ ń foríjì mi foríjì bàbá mi ọlọ́run foríjì ìyá mi bá mi kí àwọn méjèèjì tẹ́fẹ́ ṣèṣe tọ́jú mi gbà kékeré Allahu akbar ó ju gbogbo owó lọ owó bastard gbọ́dọ̀ ń kó lọ kí ni ọmọ fẹ́ ṣe fún yín náà rí òpin rẹ̀ kọ́ra bàálù fún yín bàálù àtúnlọ lẹ́bàá go sambisa lọ́wọ́ <laughs> pé kàkàkẹ́ ìtàdé àgbẹ̀ ìpìlẹ̀ bọ̀ ọmọ gbọ́ ló fa gbogbo eléyìí. àló bí mi tó bá tó nǹkan lé ayé lẹ fojú sùn ọmọ wa rà sí hajj ìbá àjọkùnrin ìbá àjọbìnrin gbàtọ́ pé àsìkò tọ́lọ̀ ń bu ọmọ láti rí sí àwọn ti dàgbà tí bá wá rí irú ìpọ́njú èèyàn máa rí inú sẹ́ hajj ńgbà mí níbi èèyàn ti pọ̀ ọ́ wàláì òbí mi mọ̀gbà tí ó bẹ̀rẹ̀ sí sọ ìsọkúsọ sọmọ tí ọmọ ṣépè ránṣẹ́ sọmọ àjàjà kọ́ ọmọ wà náà jà pé à àti ọmú mi wá bí wá pa ni ọmọ ó ṣerú ẹ̀ fún wọn náà èèyàn dájú ọ̀rọ̀ pa yìí títẹ̀ ẹ̀jì ṣe gbà ní dákúndákún ọmọ gbẹ̀yìn rẹ̀ náà lọ́wọ́ so torí ẹ̀ ẹ má fojú sí pé nǹkan lé ayé lẹ́fẹ́ gbà lọ́dọ̀ ọmọ yìí kò sí tó burú o bàbá bá fún yín ní nǹkan lé ayé kò burú o àmọ́ ẹ̀yìn ẹ má fojú sun pípé nǹkan lé ayé lẹ́fẹ́ gbà lọ́dọ̀ ọmọ yìí torí kẹ́ ẹ má di pé ẹni tó yẹ kẹ́ ẹ rí kínú yọ máa dùn ẹni tó yẹ kẹ́ ẹ rí kẹ́ ẹ máa yọ mára yín ẹ padà wá di pé ẹbí ni ọmọ yín ẹ ń kórìíra rẹ̀. wọ́n á ní oúnjẹ ọmọ òní jiná bá yín sáré ẹgbẹ́ rẹ̀ fún un. àtijọ́ wọn ti ṣe láìsí èmi á jẹ́ inú sàárè ló ti àwọn àdúrà bú tí ò ẹ pé ń jẹ́ fóbi tí ò wúlò lọ àmọ́ ti lọ àwọn kò fi sàdúrà kọ kìí sàdúrà làwọn fojú sùn lára ọmọ ọmọ ọ̀sẹ̀jọ́ ìyẹn ni pé gbogbo èèlò ló lè sàjọ́ òbí sàjọ́ kò sí torí àwọn gbàdọ́ kan náà ń bí ànábì nígbà táwọn èèyàn ṣe tọ̀wáàfù ó wá ní tí mo bá pọn ẹ̀yà mi nínú tọ̀wáàfù tí mo pọ́n dé tí mo tí mo ti sùn yá rúgúdú tí ǹjẹ́ kó ṣubú tó à ń gbèsè tọ̀wáàfù ó ń gbèsè tọ̀wáàfù ó ń gbèsè tọ̀wáàfù tí mo tún lọ bí sọ̀fà tí mo rà tí mo tún lọ tí mo tún bọ̀ tí mo tún lọ tí mo tún bọ̀ ṣé ń jẹ́ pé mo ti san díẹ̀ nínú ẹ̀tọ́ rẹ̀ anábì náà san kankan ọ̀sán kankan palẹ̀ mọ́ lọ́dún kí lọ́ọ́ afẹ́ san kí lọ́ọ́ mọ́ fi san fún yín tí ó fi dì kó sí. so torí ẹtẹlẹ bá jẹ pé ń dùnnú sọmọ yín láéláé ọmọ yín náà ń sí yín láéláé ẹ má fojú sí pé kíní kankan lọmọ fún yín tẹ́lẹ̀ náà tọmọ bá láàánú lọ́jọ́ ọmọ gidi olóòní wò kọ ọmọ wò yín yà olóòní rí ẹ ní bùkátà sí kankan tó ní kó fi jẹ yín àti pé àti bá àti bí kálukú ara nù àdúrà lọ bóyá láti rí. wọ́n bá ṣe ìrànlẹ́jọ́ ọmọ fojú sí ti ń bẹ lọ́wọ́ anybody eléyìí pàtàkì púpọ̀ àmọ́ ẹjẹ́ atọ́jú lé wa jẹ̀mọ́ ẹjẹ́ atọ́jú ìyàwó àtọ́mọ́ àmọ́ nàní lọ́dọ̀ wa ọlọ́run ọba ò sì ní sálà ìbí wa léèrè nípa rẹ̀ tọ́ba di lọ́la gbẹ̀ndà kìyàmù. àwọn ọmọ náà ti yàwó tọkọ bá ń tọ́jú wọn tí bàbá àwọn ọmọ ń tọ́jú wọn kọ́ máa fẹ̀mí ìmoore hàn ọ́ kọ́ máa fẹ̀mí ìmoore hàn nítorí pé ó ti bá àwọn obìnrin jẹ́ bàjẹ́ àfẹnitọ́lọ̀ ń bá sàánú kò sí ọ̀rẹ́ tí wọ́n sọ obìnrin láyé yìí àjàjà ó ti mọ̀ kó ọ̀ràn èèyàn ní kọ́ bọ́ọ̀n wọ́n á gbé gbogbo ẹ̀ka lẹ̀ náà yọ̀ọ́ kẹ̀rọ agbé lẹ́ni ó yin mú ní ọmọ kékeré kí ló sì <laughs> kí ló sì tí wọ́n pẹ́ ẹ̀ ṣe sùúrù wá ti rọ́ọ̀ṣẹ̀ pèsè mi náà ni mo gbé gbogbo kíní kalẹ̀ ló ń yín mú àfi ká bá fi sùúrù kún fá torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn lẹ́mìí mórí wọn lẹ́mìí mórí ọmọ mi náà tó bá mú ìṣèdí obìnrin a'udhu billahi minash shaitani rajim tó fi jẹ́ pé kò sí tóbi rẹ̀ tó ṣe fún tọ̀tẹ̀ lọ́rùn wọ́n mọ̀ wọ àwọn míì gbèsè táwọn míì ṣe ọmọ tí wọ́n lẹ́yìn ṣe fún obìnrin sì tún máa bọ ọmọ ẹjẹ tí wọn kọ sí bàbá rẹ̀ ẹjẹ bá sọ̀rọ̀ kó bó tuntun yìí náà ṣe àwọn ọmọ máa ń síwó fọmọ ni wọn kó fọmọ ẹ lákòóta lèèyàn náà fi hàn wá lẹ̀ ẹ fi hàn wá lọ́yọ̀ state ẹ fi hàn wá ní gbogbo south west ta lórí rẹ̀ pé tí máa síwó fọmọ ẹ máa tún máa sí síwó fọmọ bí ìgbà tí omi á sí kọ́ máa wá dàkà ṣé irú omi bẹ́ẹ̀ wúlò ẹ̀kẹ́ sí sìkútì báwo fi ṣe máa bọ ọmọdé nù. ìgbọ̀wọ́ kó síwó fún yín ẹ̀sẹ̀ bíbọ̀ yẹn ti wó mọ́bì kan kọ́ máa sàn káwọn ọmọ ọmọ kó bẹ́ẹ̀ wa lówó bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ wa sì fọ́ ma sẹ́ẹ̀rù pé irú ọmọ yọjọ́ ma gidi lọ́jọ́ ọ̀la kò ní jẹ́ síbẹ̀ yìí náà ti rí sáǹpù àwọn ọmọ yahoo yahoo báyìí ọmọ tí ó ti ní ọ̀nà jàǹbá kan ti fi ń rówó títí òbí owó tí ọ̀dọ́wó kékeré ẹ rí i pé kò sí bí o ti ṣe parí sukùl ti fi ṣe bójúbójú ní tí ó wà ṣe láéláé kò sí iye tó bá fún àfi tó bá yà rí àyè kánbẹ tó tún ti lọ kówó tí ó tún ti lọ jalè tí ó kọjọba lọ́wọ́ inú lè gbóǹgbà sẹ́ẹ̀ àmọ́ pé owó oṣù kan kò bá jẹ́ pé minimum wage kan pé thirty thousand kò bá jẹ́ kíní kò lè rà á ẹnu ti fẹ̀ kọjá gbogbo àwọn òkèlè kéékèèké o. so bẹ́ẹ̀ náà ni tóbi kan bá lówó tó bá sí owó fọ́ma irú àwọn ọmọ bá àwọn èsè rere láyé o torí ọmọ wò pé kíni kíni tó ń fẹ́ máa dàrú láàmù sí gbogbo ìgbà ẹlẹgbẹ́ rẹ̀ ń gbìyànjú àti pàṣẹ náà onídàára rẹ̀ láàmù nígbà táwọn páàsì sá tó sánà ètò tó tún wà wájú ẹ lọ́mọ kọ́yìn wàhálà bá no wonder àwọn ọmọ bàbá tẹ́lọ̀ àwọn ọmọ bàbá fọ́ká àwọn ọmọ bàbá nìkan kò ní mọ̀ pé àwọn ilé òyìn padà dèèyàn ńlá lọ́la nítorí pé wọn ò bọ́lá lé àwọn wá sánà láti lọ́la ọmọ tẹ́ ẹ fi hàn pé lẹ́nu wọ́n ti bọ́lá wọ́n yẹn sábà làkàkùn àgọ́ nírú wọn máa sábà fẹ́ yà dàdá ń díndín sọ̀gẹ̀dẹ̀ ló ládàǹgí sáà ìnirú wọn máa padà fẹ́ yà sòtẹ́bá dúró sí tóbi yóò bá ọmọdé máa yín náà bí òní bàjẹ́ yóò ti bàjẹ́ ọlọ́bí o àmọ́ bí ọpọlọ tí wọ́n ti ṣe rí yóò bá ọmọdé máa lọ torí ẹ̀ ló sì jẹ́ pé ẹjẹ́ atọ́jú lé wa o ẹjẹ́ àmọ̀pọ̀lọ́ bí wa léèrè o kò sì sí gbòòsè dáadáa kó ṣe dáadáa kálukú wa náà ní máa ma. balil insanu ala nafsihi basira walau alqa ma'adhira gbogbo èèyàn náà ló ríran rínú ara rẹ̀. ẹ̀ríkẹ́ nínú alukur'an iná ní gbogbo orú ọ̀pọ̀lọpọ̀ owó táwọn èèyàn ń pa náà ni wọ́n ti róye rẹ̀ pé òkùnkùn oníkùnkùn nínú ọmọ màánu ọlọ́run gbogbo èèyàn pátá lórí ìran rínú ara rẹ̀ kódà kó ṣe pé èèyàn ń wá wà wí kálukú ló ríran rinu ara rẹ̀ ẹ jẹ́ àtọ́jú àwọn ọmọ wa ẹ má jẹ́ àfi wọ́n sílẹ̀ fún yàjẹ́ ẹ àtọ́jú àwọn ìyàwó wa ẹ àfi wọ́n sílẹ̀ fún ṣìta kára ti pé ìwọ náà ni ìwọ náà ni wọ́n ló ti di bàbá baálé báyìí ìwọ lọ́lọ́run sì bi léèrè nípa ọmọ àtìyàwó rẹ̀ kò sì sí. Si iyebíye tá a ná lórí ìyàwó àtọmọ wa tó pọ̀ lópin ìgbà tó bá ti gbàgbára wa kà kò sì sí iye tá a ná lé wọn lórí tó kéré lópin ìgbà tó ṣe pé bàgbára wa ti mà nù la yukallifu Allahu nafsan illa wus'aha ọlọ́run ò di ẹrù kẹrù ẹni bọ́dì àfi tó lérò ọwọ́ àwọn ọba tó ń ṣe tó ń lágbára rẹ ká ẹnu ní bọ́dì ọ̀ka láti máa kàn lábùkù. àmọ́ njẹ́ ò mú ọkà àbùkù ó náà ni pé ó lágbára láti tọ́jú ilé ọ̀tọ́jú ilé ó lágbára láti mú kí ìgbésí ayé ìyàwó àtọmọ rẹ̀ ó dáa wà lọ ó fi bẹ́ẹ̀ ṣe ń bẹ̀ lè bọ̀ wí ẹjẹ́ àdúró báyìí kọ́nà yẹn lè dà kó bá kálukú wa tó rẹ̀ ẹni títí ṣe dáadáa ọlọ́run ra ẹni tó jẹ́ kó kúrò káàtó ọlọ́nkọ́ bá dá wọn padà sórí ṣíṣe dáadáa ọlọ́nkọ́ ilé àti ọ̀dẹ kálukú ọlọ́nkọ́ má dàrú ọlọ́run ẹlẹ́dàá kó ṣàánú wa kó má ṣe dá wa dára wa kó má dá wa dábò ká dá wa nípa àrùn burúkú tí ó wà láyé yẹn kọ́ lọ́n kọ́ sọ wa kọ́ là wa kọ́ gbà wa ojoojúmọ́ iná ni àwọn àròyìn títún wà nípa rẹ̀ ń bá yẹn lẹ́rù gan sọ ẹ dákun ẹ jẹ́ ká ṣọ́ra gidigidi ẹ jẹ́ ká sì gbìyànjú láti rí i pé ẹni tí kò mà àti tó létí kọ́ kọ́ má jẹ́ ká ra ìdá so ní lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀rí pa countries tárùn yóò ti dé láfíríkà tẹ́lẹ̀ ó ti wọ̀ gẹ́gẹ́ bí Togo Burkina Faso Cameroon so South Africa ìsọwọ́fẹ́jú rẹ̀ ó ń pọ̀ sí lójoojúmọ́ ètò wa báyẹn lẹ́rù jù lónìí tí wọ́n sọ nínú news ó ní pé Germany ẹni tó jẹ́ chancellor wọn bíi prime minister ó ní àfi káwọn aráàlú kan fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn torí bó ń ṣe ń fojú sun àjàkálẹ̀ àrùn yìí yóò fẹ́ mú tó sixty percent ọmọ Germany ẹ̀rọ ọlọ́mba yẹn ó ní torí bó ti kátà kọjá sísọ. So sixty percent ọlọ́run dákun má pa wa rùn so a sì ti sọ àrùn yìí ti ń tẹ́ máa fẹ́ nìkan ti o yìí ti ń tẹ́ sọ pé ọlọ́run mú wọn káfíìrì náà kú ni wọn ọwọ́ tí fi ń fò wa ẹ gbọ́ pé kò sí níbìkan lónìí tó bá báyìí ẹ Germany náà wọ́n sọ pé ntí ń fa àwọn ọlọ́kàn jẹ́jẹ́ pé kò tí ì sóògùn rẹ̀ gbogbo àwọn scientist gbogbo àwọn kìíní wọ́n wádìí wọ́n wádìí ẹ sì mọ̀ pé tí wọ́n bá ń wádìí oògùn tí wọ́n lò lára èèyàn kò dàbí oògùn tá a lò lórí ẹ̀fọn ìdun èkúté asínrín torí pé wọn yìí sábà tètè apply oògùn lórí èèyàn àfi lẹ́yìn ìwádìí rẹ́gẹ́dẹ́ torí kọ́ mọ́ bàjẹ́ pé yóò tún ṣiṣẹ́ látòdì jẹ́ orí ìwádìí orí ìwádìí orí ìwádìí wọn ò tí ì máa kankan ní ìsìn tá a jẹ́ ibi dojú kọ. torí ẹ mẹ́jọ sọ̀rọ̀ alẹ́ o a'udhu bi kalimati llahi àbí bismillahi alladhi la yadurru ma'a ismihi shay'un fil ardi wala fis samaa wa huwa a gbọ́dọ̀ gbàgbé rẹ̀ lójúmọ́ kan ẹ̀mẹ́ta lẹ́yìn ìgbà tí alifájà rí bá ti yọ sílẹ̀ ti máa ẹ̀mẹ́ta lẹ́yìn ìgbà tó òrùn bá ti wọ̀. bákan náà gbogbo ibi tá a bá wà níìsín ní àwọn ìlú òyìnbó àkọ́kọ́ oníkálukú ti ti bọ́dà rẹ̀ tí wọ́n sọ pé ìlú òyìnbó àwọn fẹ́ kọ́ dàbí kọ́ńtínẹ́ǹtì ọ̀pọ̀ ṣẹlẹ̀ má báyìí kálukú ti ti bọ́dà rẹ̀ ẹlẹ́ẹ̀kejì wọ́n wá sí òfin pé àwọn àníkà káwọn èèyàn máa péjọ síbì tí wọ́n bá ti ju ẹgbẹ̀rún lọ táwọn bá ti ju one thousand lọ àwọn onígbà kan péjọ sójú kan náà àwọn onídìí tó one thousand náà sẹ́rí gbogbo bí téèyàn bá ti pọ̀ kátẹ́kùn dáadáa ọba ti máa fẹ́ dáadáa báyìí tó ẹ pé bí ó fún ooru ẹ má dùn bẹ̀ ẹ má má dùn bẹ̀ tóró léwu fún àlàáfíà wa. bákan náà ká gbìyànjú láti rí i pé the tall anilé. Ọsẹ tá a máa fi fọwọ́ continuously àní dìtọ́ọ̀lù náà tá a máa fi fọwọ́ bá o dìtọ́ọ̀lù tí wọ́n ti kọ́ síbẹ̀ látọjọ́ ti pẹ́ ike máa ń pa coronavirus ètò jẹ́ tó original ẹ̀rì tí wọ́n kọ́ ike ń pa so a ní ìdíntí torí tó wà lọ́wọ́ tó rí fi pa tọ́lọ̀ ò tí ì ní kó gbé lójú ó sì islam ní tábà pàdé ká máa báwọ́ á máa dínkù nísìn torí pé tọ́ba ti wà lọ́wọ́ ẹnìkan tí wọ́n bá bá lọ́wọ́ ó ti ta fún ọ ó ti ta fún ọ. bẹ́ẹ̀ wọ́n wọ́n wọ́n dá oríṣiríṣi ìkírẹ nílẹ̀ yìí bí kò fẹsẹ̀ gbáyàn ní orúnkún kó lọ́ọ́ fẹsẹ̀ tiẹ̀ gbọ́ lókun pẹ̀sì báwọ́ náà nù kèésì báwọ́ àmọ́ ẹ sáfihàn pa pàdé sòkà sọra fún àmà bawọ́ nìsí torí ẹ̀ tó bá jẹ́ni tí èèyàn púpọ̀ fẹ́ máa bà lọ assalamu alaikum assalamu alaikum assalamu alaikum ọba tán torí tí wọ́n bá gbọ́ ọlọ́dún bá tà fún ẹ wọn náà tún kàfẹ́ lómi ilé ìjẹ̀bù sì jẹ́ káàsì kíyèsí àyíká wa kọ́ máa má tónítóní sòkà má gba ẹ̀gbin ìdọ̀tí àtọ̀bùn nínú ilé wa lọ́dẹ wa níbikíbi tá a bá wà. so káàsì máa kíyèsí àwọn àjòjì torí ẹ̀rù ń bà wá sẹ́rí tí àjàkálẹ̀ àrùn bá wà báyìí àwọn kan wà tó máa ń sanwó fún pé ẹ lọ tà fún wọn kọ́ńtì báyìí. so nàìjíríà kún mọ́ nísìnyí báyìí àfi kọ́ lọ́ọ́ tún wá sí kì í sórílẹ̀-èdè kan tó ní profile kì í sórílẹ̀-èdè kan tó létò kan tó dáa rírọ̀ ẹ̀rí anybody can just enter sẹ́yìn bá dúró níbi ìwọ́n ti pè wàá pa jùlọ nírú Ògbómọ̀ṣọ́ yìí ó rò oríṣiríṣi ó lè tẹ mọ́tò ọmọ lọ wọ́n sì kó yàn dáfẹ́ bí rèké wọ́n mọ̀ ọ́ pé kí ni àjẹ́tìtì àwọn èèyàn yìí ẹlòmíì ọmọ Chad ẹlòmíì ọmọ Niger kí ni wọ́n wá wọ́n lókùtìrìtì wa tani bí wọ́n lérè àwọn immigration dà ókè káàtì ẹ̀ má sọ pé wọ́n ń kó àrùn bọ̀ wá bá wa àmọ́ wọ́n rí àmọ́ kínní àwọn oníkọ̀ kórìlédè ọ̀dà wọn oníkọ̀ kí nǹkan bàjẹ́ wọn oníkọ̀ káwọn tí nǹkan kan ti tú lẹ̀ àbúrò ajẹ́ pé àwọn ọmọlẹ́yìn Boko Haram náà ní kọ́ àlẹ́nì kankan ti ń wádìí wọ́n kàn ṣe wá ní fọlọ́nsọ́ ni ní kálukú bá mú gé ọ̀gẹ̀dẹ̀ lónà bá tún fi ń gun igi ọ̀pẹ فلا حول ولا قوة إلا بالله. أكرمكم الله. أقول jẹ́ ẹni tó jẹ́ pé àsun àsunkúyè tẹ́ bá ti rí àjòjì kan tẹ́ bá ti ń pọ̀ láwùjọ bíi tẹ́ wà ẹ sì ti pàkíyèsí torí pé ní pẹ̀lú nǹkan tí ń ṣẹlẹ̀ yìí àwọn èèyàn wọ́n máa ń lo òṣì tí ń bá àwọn èèyàn jà láti deploy ẹni tí ó lọ spread nǹkan yàn torí àwọn ọ̀tá wà nísìsiyìí nígbà tán ti rí pé nírú nàìjíríà yìí nìsí alihamudulilayi tó ti pé gbogbo ẹ̀ náà wọ́n síláàkì wọ́n síláàkì èèyàn kan ló kó wọlé èèyàn bá tó sì kó wọlé ọlọ́run ní kọjá pé agbanbi tó ti wọlé náà àwọn òsùn pípọ̀ ọlọ́run ní kí wọ́n tètè rí ńgbà tí ń sàrẹ̀ wọ́n tún ti ṣe àwárí àwọn èèyàn tó jọ wọ bàálù pẹ̀lú ìwádìí pẹ̀lú ìwádìí ńbọ lọ́wọ́ ọ̀tá lọ bá jókòó ńjọba ìta wá títa níwá wọ́n tún ti kó èèyàn púpọ̀ jọba àwọn àtúntì gbọ́ incident tuntun nàìjíríà ọlọ́run sì ní já gbọ́ so etí máa wá ń ṣẹlẹ̀ ní pé àwọn ọ̀tá nínú àwọn orílẹ̀-èdè tí wọ́n máa ṣe bí ọ̀rẹ́ wa wọ́n wà tó ráwọn òyìnbó yẹn ọ̀fẹ́ràn wà kankan tó ráwọn náà ní ti gbogbo Amẹ́ríkà náà ti gbà tí wọ́n kún bẹ̀rẹ̀ gẹ́dẹ́ so wọ́n mọ̀ wá wò pé kí ló dé àwọn Nàìjíríà yìí wọ́n máa pariwo ojoojúmọ́ wọ́n máa ṣe kínní wọ́n kàn lè deploy yàn bíi mẹ́ta mẹ́rin márùn ọ̀yà ìwọ lọ ságbà bíbá ìwọ lọ ságbà bíbá kó o sì rí pé bóyá òun jókòó bíi táwọn èèyàn ti pọ̀ so that nǹkan yẹn náà tún fi di tọ́rọ́ fọ́nkárí torí ẹ̀ ló ti jẹ́ pé a gbọ́dọ̀ nífura a gbọ́dọ̀ nífura yẹn kọ́ gbọ́dọ̀ wá kọ́ wá sọ́dọ̀ rẹ kọ́ sọ pé kìnnìkan kìnnìkan gbà láyé ẹlòmíì àánú ti pọ jù ó lè tún o torí tó bá jẹ́ pé ń kóró àrùn yẹn bọ̀ yọ́n kẹta fún gbogbo ara lè ni ọba gbogbo bíi tí àrùn yìí ti dé àwọn èèyàn tí wọ́n ti kó ọlọ́ọ̀dàkùn bá wò wọ́n náà ọlọ́ọ̀dàkùn ṣàánú wa ọlọ́ọ̀dàkùn ṣàánú wa ọlọ́ọ̀dàkùn wa. ẹnì kan